ọlọ́run ayọ̀ lẹ́yìn amẹ́jọ́ kàrọ̀ pé má ti ayé ìgbésẹ̀ ayọ̀ lọ. Gbogbo ẹ̀ lọ́wọ́ àti ìwọ ní àkókò ní ilé ọ̀rọ̀. Gbogbo náà tó àyẹ̀wò ọ̀gbọ́. Bọ́ọ̀dà wọn àná ní ẹ̀ka tí lọ́wọ́ pọ̀ náà yọ kó. Àwọn ọmọ ẹ̀ náà. Lọ́kẹ́sẹ̀ yọ̀ náà níṣẹ́ lọ́wọ́ náà rẹ̀ yẹn. Ọjọ́ ní ẹ̀rù wẹ̀ máa ń mú ẹ̀dá ọkùnà. Àwọn ọmọ ẹgbẹ́ ìtọ́lẹ̀ tààrẹ máa wà. Máa wà lọ́sẹ̀ ìlànà òfin. Yóò wá sókè. Wáyé lọ́dọ̀ sí ọ̀pọ̀lọ̀ náà. Sọ yóò di ẹrù. Yẹ́bi yẹ́bi yẹ́bi yẹ́bi ẹ̀dá náà mẹ́rin regulate life. Wọ́n á yọ̀ lẹ́yìn mọ̀ sí èdè kàlá ìdáwó. Ìdílé náà kò lè fi lu àwọn ọmọ Ẹ̀wù ẹ̀yọ́ ọ̀gá yìí ọ̀làlà. နည်းနည်းလေးဆက်လက်ကြောင်းလာကြတာပါဘူး။အေးတော့ဝိုင်းရောတော့ဘောအဲ وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن إنطارا فلا تأخذوه منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا قل وإن أردتم استبدال زوج مكان زوج 因为甲我少年老十八岁所带的孙子，我不明白了，我被人家老十八人老了不？وآتيتم إحداهن قنطارا دليل في قنطار كريم واحد ماذا ذكر قدمه فلا تأخذوا منه شيئا ولا تجد أن تجدوا ولا تجدوا بمعنى lọ́wọ́ náà wọ́n kọ́ àpò fún mẹ́mẹ́ yẹn kú àlọ́ ẹ̀ lọ́wọ́ ìlú rà lọ́wọ́ rẹ̀ mọ́tẹ́ yìí wọ́n ara àkànyọ́. ẹ̀wọ́n àlọ́rọ̀ owó ẹ̀ka agbóyún lẹ́rọ̀ ẹ̀rẹ́ yẹn àwọn olóyún ọ̀dọ̀ la ọ̀rọ̀ lọ́dún lọ́rọ̀ ọ̀ka tẹ̀lé ìtẹ̀lé nìyí Suruh orang nak jadi warna kanyok ẹ̀rọ wọn àtẹ̀yọ̀ kó àwọn ọ̀nà yìí wò mí sáwọn wọlé la lẹ́nu kàtí lẹ́yìn lẹ́nu wọn àwọn ènìyàn ká yìí yìí ṣe hà ọ̀nà tó ń lẹ́yìn ká yìí àyàyàyà wọn náà wọlé sọ ọ̀tọ̀ ká tó lọ lọ́wọ́ yìí ju ẹ̀rù ọmọ wa rẹ̀. wọ́n á wá àgbáyé ọ̀tá ayé ìyàwó anelli qua, no la maracca, la buca, video, la cara, il nome. Then the angel will be in like that, because he must have accepted already. Then for Muslim, okay, and uh, I have a listen of him, who are doing my name, what is it? Then uh, so you know, only did it, so I got it. This is just a shed more like food. نعم كأي أمر سنة والجماعة إذا எதெல்லாம் ஒன்று மூழ்கி சொல்லமாகவும் ஆலை வசல்லம் ஏன் أظن الوهاب منا أظن الوهاب منا أظن منا أظن المتلع إيه هو نو أما إيه هو نسو ولي نو أما إيه هو نسو ولي نسو ولي إيه كذا نمسينا عليكم بسنتي وسنة خلفاء الراشدون lórúkọ wo yàrá kẹrì àwọn máa ń kọlọ náà mi ẹ owó eré dàmẹ ìyẹn èyí lọgbọnù kọlọ ọtọrin ọtọrin kọlọ ọtọrin àwọn máa tó tún lè wọtò wòye. lórúkọ wo ní jẹrẹ kẹrì ìyàwó àgárí ipò níwọ̀n sẹ̀rẹ̀mẹ̀tẹ̀kẹrẹ àwọn ọkọ̀ kúkú yẹ kẹrì sẹ̀rẹ̀mẹ̀tẹ̀ wọn na tọ́lọ́ ní ẹ̀ka ìwọ́ seventy two olùkà àmì ẹ̀rọ ló tó wọ́n yìí rán. ẹnu àgbẹ̀ seventy three àmì ẹ̀rọ seventy three àwọn ìyá kúkú ní àyọ ọ̀nà ọba àbùdá náà lọ́wọ́ ìyàwó ẹ̀ka yìí ọba àwọn àti ẹ̀nà ẹ̀nà lọ́wọ́ náà lè bẹ̀rẹ̀ àwọn nìní lẹ́kẹ̀ kí ẹ̀rí àwọn lọ. láti kẹ̀rẹ̀ àwọn ọ̀nà lọ́sọ̀rọ̀ fílùkọ̀tì náà jẹ́ kẹ̀rẹ̀ àwọn مانو خیال وہ آسار ہوتا آسار ہوا چاہیے 说不了的那啥，人俺老干这干的啥的哦，钱我都没，俺们这里干，俺家屁股起来了是不？那俺是我能做起来，我伢伢那在不做牛，当时我就输了，你俩没领到了对不对？那你那那个哎，我做我哎，哎，我哪里有？哎，我做。 na-akwụkwọ n'ekigaye saaliira nakuwandiika so ani akuweegeragerageragwo mmadụ kufa akubinni iyakuleranalwo anadegaye سيدنا عمر رضي الله عنه وقلت ابو بكر رضي الله عنه كم قال ahụ قول يسوع يا نبي الله وحامد وين يسوع انا لم يسوع كذا

láti lè tún ná ẹ̀rẹ́ bàbá lọ́sà pé kò máa lọ sí kí wọ́n tó wòye. bẹ́ẹ̀ tó yẹ wa ń gẹ àwọn kú okú lọ́nà ìgbàlè. ẹ̀rọ mẹ́ta ẹ̀rẹ́ tó sọ̀rọ̀ ní òtún ọ̀rọ̀ يكون مؤكدا وانا اقول يا مسلم هذا الامر ولدك ضربت ضربت ضربت هذا مسلم اذهب انما انما المؤمنون اخوه اي ربي هي اهل السنه والجماعه وهذه لدى اهل السنه على فهم السلف الصالح ويبغى sùnà ilẹ̀ náà á sùnà rẹ̀. ọ̀dọ́ àwọn ọlọ́dẹ lọ́wọ́ àwọn ọmọ ẹlọ́kọ̀ rẹ̀ lẹ́nu ọmọ àwọn ọ̀gá wọn fi. àbúrò ẹ̀kẹ́ àbúrò ẹ̀kọ́ wà wà lọ́wọ́ ọ̀wọ́ ètò ìlú ẹ̀kọ́ láti ilé ẹ̀kọ́ mi ìdá ìdáwọ̀ wà lọ́gà yìí sọ̀rọ̀ tó yà lọ́rí wọ̀rọ̀ tó rè é. ètò ìlú ẹ̀kọ́ موصول إلى الله ورسوله àwọn ènìyàn ló ní àfihàn ọ̀sẹ̀ àwọn àìsàn òun yọ̀ lọ́pọ̀ ẹ̀ẹ́ ìṣọ́nà ọ̀sẹ̀ ìwòrò ìgbà tí ó yí lọ́pọ̀ ìyẹ̀wò sì lè tó ọ̀sẹ̀ àwọn ìyẹ̀wò sì lè tó ọ̀sẹ̀ ìwọ̀n lọ́wọ́ àfẹ́ká lórúkọ ọ̀tọ́ ọjọ́ sára ìmọ̀lẹ́jọ́ náà yìí rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ fún àti ìmọ̀lẹ́jọ́ náà sọ́wọ́n نقدر نقول مدرسة على السنة والجماعة على قاعدة السلف الصالح هذه الأمة هو لو في السنة تقدمنا أقولنا سنة إيه كل ما Sabọ́mọ̀lọ́ ẹnu nìkan ọlọ́run lẹ́nu ìrẹ̀kúyẹ́ ìdí ni. Ọ̀rẹ́ ìrẹ̀kúyẹ́ sunna ibrahim sunna qur'an sunna riwayat sunna ikra sunna ayna ni sunna ni ro la ni wala keshi يوم سنة يقول لك الله الميديا ربنا أي مسلم قد يملك أكاد سنة منافقين لا سنة الله عز وجل والله أعلم

فذلك والله على وسوء الدار عرضنا لو أنا على فقار أن نعبر ويسلك ولا قد ذلك أمور الشكور والسلبية أمور السكرية أديم ما أنا ما كان إيه؟ وأنا من النوم مدين لكي يصبر على مقاطع ديني ما يحصل والله

میں نعم عارف عارف يقول لك الله انا في السماء وجه لا بيجي يكون ما كاي يقول انا لا يقول يا وجه لا يقول ما لا لا لا لكن this kufuru court àwọn náà lè yẹn kẹ́ ẹ lọ́nà tó lè báyọ̀ ká ẹ̀ ṣọ́wọ́n ṣẹ́wọ̀ yẹn ní ẹ̀sìn mẹ́tọ̀ àwọn lùsùn náà leaders benefit from this act. ọ̀rọ̀ yẹn ni ènìyàn lọ ọ̀rọ̀ wo ló yẹn ni. sọmọ yóò yẹ kẹrẹ àwọn ọmọ ṣẹlẹ̀ àyíká sọ sí ẹ ẹ lẹsẹ ìtọ́jú rẹ ọmọ àkọ àwọn kẹrẹ yẹ ọkọ àwọn kẹrẹ náà ti lè ta ọmọ náà ti lè ta. ó yọ àrẹ ọmọ yẹn ló ń lọ kó lóko yẹ ọmọ yẹn.

Okay, okay. Ọ̀nà ẹ̀rọ bá lò kí lọ, wíìrì rẹ̀ wọlé ẹ̀dá wíìrì bẹ̀rẹ̀ wọn wà àmàlẹ̀. Àmì ẹ̀jẹ̀ máa wà. Àmì máa ní kílẹ̀ àlè. Ọ̀nà ẹ̀jẹ̀ tí bàbá ìṣúyà ọ̀tẹ̀ lé sọ̀rọ̀ wọn àrẹ̀ ń sọ̀rọ̀. Lọ́sọ̀ mi sọ̀tọ́ náà, ọ̀n ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yẹn kàrí. Ẹ̀yìn àmì náà, ilé ni a lọ kàrí pàtàkì. Ìgbẹ́ náà lọ bẹ̀rẹ̀ sọ̀rọ̀. Wọ́n tún wẹ̀ náà ìwọ̀n Italia che lo Sudane. Poi ora anche non è quindi è quello. Dove mi è la gare? Oh, quando vuoi andare a essere là. Dove è che io voglio andare tu là. Yes, che non mi lo che la tu vuoi. Allora, quello non è quello che vuoi. Comandi nel tuo cuore. E

Okay. So, the Lord Allah Khair. Shekara shi da wani wani mun almala ke bin mana ma. Kuma na wahaya. To so ne ini Allah to mori kare. Malaika Jibril. O shi da ya wera. Ini Ramadan. Da Ramadan ki don to mori Qur'an irin wa yeji yonto ni wo han tọ́nà là ọ tọ́nà wẹ̀. Sáàpù lòdì of what? Traffic.

إلا نزلت عليهم السكينة وغشتهم الرحمة وحفظهم الملائكة وذكروا الله في مسجدة يا بني نور أبوك من الشهورين ده أكثر الشهورين ده يا من نفسنا من abubuwa kunshayabaiso kunshasibiiso okumaleka kokoba benda ataluna kono aye isobe imuhuli intisakai unakai kuhulumuhuli alonso wa sallallahu alaihi wasallam